ohun tó fọwọ́ rẹ̀ fà omi tó bá ọ dé. ọmọ adarí burúkú àwọn ló máa ní ó máa ní iṣu níwájú wá ti máa dáná ìfẹ́ ìfẹ́ ẹ̀ Uh, good morning, sir. And uh, how are you today? I am very well, thank you, sir. Um, èmi ni mo ní kàn pè ẹ́ wá because mo ní àwọn ọ̀rọ̀ pàtàkì kan tó fẹ́ bẹ̀ sọ. Sórí um, àtijọ́ ta ti gbẹ̀ sí iléeṣẹ́ yìí, inú mi dùn, ayọ̀ mi dẹ̀ ń kún sí i. Sórí wọ́n tì ní pé kọ́mọdé jí ní jìnjìn ayé ẹ̀ kó máa ro tàwọn tó kù sí dáadáa more especially kó wà nílé iṣẹ́ kó máa wá rò bí ilé iṣẹ́ yẹn ṣe máa gbèrú sí i tí ò lo tó tó náà pàìn tí ò fi dúdú pé funfun fẹ́ẹ́ tó nílé iṣẹ́. ọ̀gá ẹ ní láti bọ́dá ara yìí I was just doing my job after all ẹ ṣáà sọ salary for me. Eh, ẹ but kó tó wọlé iṣẹ́ yìí àwa náà ti ń ṣiṣẹ́ àdèmọ bó ṣe ń lọ wọn mú sọ fún ẹ pé látijọ́ tó ti wọlé iṣẹ́ ìyípadà ó bá lè ṣe ó dẹ̀ ń wú mi lórí tó bá notice wàá rí pé àwọn tó kù ẹ wọ́n fi ẹ́ ṣe àríkọ́gbọ́n and nǹkan tó wá dùn nínú mi jù ni iṣẹ́ tó ṣe last látijọ́ tí n ti dá lé iṣẹ́ yìí lẹ̀ mi ò rò bí ilé iṣẹ́ yìí mú ìkọwó tó tó yẹn rí fact the next day ìjọ méjì ni mo fi sùn lé tèmi àti ìyàwó mi kàn ń lọ tá à ń bọ̀ kò yé but sórí ọmọ tó bá ṣiṣẹ́ dédé ni òun náà rírì tó pọ̀ mo wá fẹ́ fi ìdùnnú mi wọ̀n sí ẹ lẹ́yìn. okay first of all my lady. ọ̀gá ẹ ẹ promote mi máa ní. tí nǹkan mi bá wà tó yàtọ̀ sí promotion ó yẹ kí n fún ẹ. ọ̀gá thank you sir ọ̀gá ẹ ṣé gan ọ̀gá thank you. my god ọ̀gá um, i am i am honoured i am grateful and i won't i won't disappoint you sir i, I will never disappoint you sir à ń dúpẹ́ ara ẹni ìwọ náà ti ṣe ìtọ́jú ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ fún iléeṣẹ́ yìí kò wá tán síbẹ̀ sórí nígbà tó ń bọ̀ lókè lẹ́ẹ̀kan ó dàbẹ̀ ni pé ó ní tíìsì kankan ni tó bá wò dáadáa wà rí pé wọ́n mọ́tò kan sísàlẹ̀. actually sir mo rí mọ́tò yẹn mo dẹ̀ ní ok mọ́tò tuntun tọ́gà fẹ́ máa lò ń sìn mo rí and I know it's yours sir. mọ́tò mi kẹ́ ẹ̀ That car is for you. And that, this is the key. Nana? Ọ̀gá company for me, ní mọ́tò. Yeah. Thank you, sir. Thank you, sir. Thank you, thank you, thanks so much. Uh, God, God will bless you. God will bless the company more. And thank you so much, sir. Thank you. Amen. Eh, thank you, sir. Ẹ ṣé sir. Thank you. Uh, um, oh, sorry, uh, may I go now, sir? You can go. Uh, okay, sir. Yeah, uh, you can go. Thank you very much, sir. Uh, but Damola. Yeah. Yes, sir. Because mo believe pé this calls for celebration. Yes, it does actually, sir. So, màá fẹ́ kó have bá mi club lálẹ́ yìí club tọ̀dọ̀ tí. ìyá n fẹ́ fi ẹ̀wọ̀n one, one mi. yes sir. bọ́ọ̀ ètò tún bù sọ́lá mi ọ̀sán boost. sọ́lá. Uh, yes màá wá sir thank you very much sir. Uh, òótọ́ ọ̀rọ̀ òun ká má sọ fún un. tá a bá dẹ̀ fi òótọ́ ọ̀rọ̀ lẹ̀ tá a bá sọ ìyà ẹ̀ máa padà jẹ gbogbo wa torí àwọn kan ti wà nínú company tí gbogbo wa bá mo mọ̀ wọn bọ̀ mi ò ní dárúkọ wọ́n ti ń lọ bí fifteen years nínú company wọn ò fún wọn promotion in fact wọn ò ní mọ́tò báwo ni Mr. Damola tó wá délé àná ló ṣe máa fún promotion kò wọ́ ọ̀tẹ̀ náà àmọ́ àwọn tó mẹ́rìtì tó lè fún ní promotion ẹ wo Mr. Yemini àmọ́ mo pé gbogbo wa bá ṣe wà yìí vividly bóyá probably uh, àbáwọn bí ni no seriously àbáyé bí ni. wọ́n ṣe wà mr yemi wọn ti gba promotion wọn ò ní mọ́tò tó bá close ní tọ́sán ọmọ agbébá ìkìlẹ̀ yes so ẹnì kọ́kọ́ máa dé akàn ṣiṣẹ́ kan akàn ṣe àwọn kọ́níkọ́ní ways kan akàn wọn akàn fún promotion just like that. hey mr man truth or no truth ẹni tó deserve ẹ̀ ni wọ́n fún yẹn àwọn tó fún ní nǹkan wọn mọ̀ pé nǹkan tó ẹni tó deserve lọ fún náà what is your problem. oh you're right fine but at the same time you're still wrong torí gbà míì torí àwọn èèyàn máa ń fi ìwà àwọn ìwà kankan wọn máa fi ń pretend. jọ mr man ṣé a lè ṣiṣẹ́. mo ń pariwo mo mo mo understand pé kò ṣe company dáadé ẹ. ó ń pariwo. what exactly are you saying because ọ̀rẹ́ ò yé mi o ṣe as far as i'm concerned <laughs> mr damola deserve promotion at all ọlọ́run ló mọ nǹkan tó ṣe fáwọn board of directors tó fi fún promotion. ẹ jọ ẹ jọ ẹ jọ ṣáà lè ṣiṣẹ́. iṣẹ́ ò kà wọ́n lára. ẹ jẹ́ ká ṣiṣẹ́. ẹ ẹ lọ́rọ̀ kan àtàwọn tó ti fún promotion tó ṣe báyìí. àbí o ẹ tọ́ka bá sókè báyìí tó ṣe tọ́kí ẹ̀ ń sìn wọ́n ti fún àwọn kan promotion wọn kábàálẹ̀ let's work let's work ẹ ṣó ti parí àwọn five school time. Hello, baby. I'm fine. Kẹ́mi ń kọ́. Ó wà wà lókè. Sí àwọn ọkọ. Ìṣẹ̀lẹ̀ ojú yóò kì í ṣojú ọkọ mi. Kò sí Something is fishing. What is wrong? Still, Uncle say I'm just a little bothered. Hmm. Adédàmọ́lá ọkọ mi. Àjiyàn bí ọjọ́. Òdékílékún. Ọ̀kan dẹ̀dẹ̀ tẹrùtẹrù. Ọmọ tó dára bí ègbé. Kí ló ṣẹlẹ̀? Ọmọ ògbé tó bá ti ń kí mẹ́rin wá fẹ́ kí n ṣàlàyé nǹkan tó ń ṣe mí fún mi. Ìyàtọ̀ ń fẹ́ kó sọ́nà mi. Okay, tell me. Tell me, Carlo níbo. máa bọ̀ mo fẹ́ fi àṣírí kan sí ẹ lọ́wọ́ ó tọ́ ṣé o lè rí àṣírí tí mo fẹ́ fi wọ̀n ẹ̀ yá mo fẹ́ sọ àṣírí fún ẹ nítorí pé èmi Damola mm. Ọláòṣèbìkan Smith mo love ẹ. <laughs> ìwọ ni obìnrin tí mo love ju gbogbo ilé ayé. Are you serious? Yes, very serious and you should know that. Nítorí yẹn mo fẹ́ fàṣírí sí ẹ lọ́wọ́. Ṣorí tó bá wo ẹ̀yìn ẹ láti apá left mi. Hmm? Wàá rí mọ́tò kan tó dúró tí kọ́kọ́rọ́ ẹ̀ dẹ̀ wà lápò mi torí ọ̀gá mi fún mi mọ́tò lẹ́nìí. Oh, <laughs> ah, ṣí wọlé kọ́mọ. ọ̀yà o. wọlé kí n yẹn ní. ọmọlá. wọlé síbẹ̀ yẹn ah, ó ní àsìkò náà wọlé síbẹ̀ kí n rí ẹ náà. ọkọ rèé tàbọ́lá mo fẹ́ wa ọkọ̀. ṣé wàá wà. Ah, I'm happy for you. no you can't be happy for me we should be happy together. Yeah. your own neighbors. Come on. I love you. I love you, baby. I love you too, baby. I love you so much. Now, um, I'm gonna invite Mr. club on Lale. Mm. Mm-hmm. So let's go in, freshen up, then we can go together. Ooh. Oh, yeah. máa rí láìpẹ́ láìpẹ́ máa gẹ́ tí mi wà máa lu ilé. bíbí ló wá ṣe ṣé o. Ah, ṣé i'm sorry. Mm ó dàbí pé o ò tí ì fẹ́ o ò tí ì mọ ọlọ́kọ̀ tó ń wẹ̀ àbí. gbogbo rubbish and nonsense tó ń bá mi try yìí you will stop it right now. torí bàbá ẹ fi lè ṣẹlẹ̀ bí báyìí ó kọ̀ kó máa bọ̀ nílé kó wá ṣe òkú ò nílò òyìnbó I bought you that ticket I sent you there to go and study mo fẹ́ kó lọ study so that you can handle your further uh, eh, eh, business very well ó wá jókòó òṣìṣọ òun sọ fún mi àwọn náà àwọn náà àwọn náà sórí wọn náà tí n bá gbẹ mú pẹ̀lú àwọn náà ibi tó wáyé i can slap you from here. Mm-hmm. uh-huh. let me talk to your girlfriend oh sorry your wife kò yọ kankan Oh, ní girlfriend Oh, ní wife Oh, ní anybody and yet láti kó nílùú òyìnbó ó ti dọ̀rùn fún ẹ. Yomala, you're looking for my trouble. Will you stop this one on one hour rubbish? will you talk to me in, in the language I will understand? What is that? Mo fi Yorùbá kẹ́ ọ̀sán when they see me. Talk to me in my language. Well, I am giving you between this week and next week. Ah, ìwọ gan mọ̀ pé gbàdógbàdó agbowó àgbàdo lọ́wọ́ ẹ̀. Ohun tí màá wọ màá bà gbogbo visa ẹ̀ jẹ́. Yes, kí ló mú ẹ? Kí ló ń ṣe wọ? Ìwọ ni mò ń bá wí àbúrò ẹni òun ló fẹ́ gbèjẹ́ ń bíbà wàá bá sọ̀rọ̀ jẹ́ kẹ́mi sọ tèmi tán tó bá di next week tó bá kó omi tó wà yẹn wàá ríran o ohun tí màá fojú ẹ rí òun ló ń lọ yẹn. Mm-hmm. I don't want anything kò kàn mí please get off my phone bẹ́ẹ̀ hello bro what's up now. o ti ṣe tán náà. What is she done now? Come back home and handle things. Eh? She sent you over there so that you can study, study. and come back and, and handle things. Ẹ̀dẹ̀ lọ rí kì mọ́ òun ẹ̀ wálé mọ́. And ẹ mọ̀ pé mọ́mí ti dàgbà. She can't do all these things alone. Èmi dẹ̀rẹ̀ mo dẹ̀ ṣe mo ṣì ń lọ school mo ṣì ń study lọ́wọ́. Eh? kò dáná I'm not happy and she's not happy as well. No like seriously I am missing you. I am not missing you. But I'm missing you. Mom is not missing you, but I'm missing you. You should come back to work. Please now. Kí Eh, my má bribe mi jàre kẹ́kọ̀ọ́ra yín lọ. <laughs> Ẹ Ẹ Yomola Yomola please now please now. Eh. kí ni? uh, okay okay just come you can always shuttle between here and there now kò sí dandan kò jọ má ṣe ṣọmọlá má sọ lẹ́nu kó má lọ sàpòyàkọ o má sọ lẹ́nu o ẹni tó bá ti sọ lẹ́nu ó sàpòyàkọ ni o kí ni kó jà ah, ọdún mélòó gan ló fi jù mí lọ. you should come and work gbogbo gbogbo iléeṣẹ́ ni bàbá ẹ̀ fi sílẹ̀ èmi ni kí n máa sáré kiri give me my phone. okay <laughs> all right all right all right èmi máa bọ̀ sí later máa bọ̀ sí later all right kó má bí bàbá ẹ̀ kó má wà. ó má wà. bàbá tó bẹ́ẹ̀ yìí méjèèjì <laughs> èmi ni mo ti bí ẹ má kọ́ra mẹ́mi o. èmi mo ti bí mọ́mì mọ́mì. owó bá ṣe ti láyé ilẹ̀ lómi àgbẹ̀. owó bá ṣe ti láyé ilẹ̀ lómi àgbẹ̀. àmọ́ kẹ́lẹ́ tá máa ń bá a ṣe kẹ́lẹ́ tá máa ń bá a ṣe. olúwa dára sí mi tèmi nìkan ojú yín ló ń dán báyìí kẹ́misọ́lá ọkọ mi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run dára sí mi ṣe kẹ́mi ò dé láàmú torá bẹbẹ lúbẹ ni o. Ah, ẹ wá kí ni ìtumọ̀ yẹn nǹkan téèyàn ṣe ń fẹ́ máa wá sọ́dọ̀ yín náà nìyẹn èwo ni dídà láàmú ṣé wọ́n sọ pé mo dà wọ́n láàmú ni. ṣe sùúrù ọkọ mi má bínú má bínú má bínú ṣùgbọ́n mo dé ní ọkọ ẹ̀ ń kọ́. bá ń dúpẹ́ fún ṣá torí gbogbo ohun tó fi ránṣẹ́ ni mò ń rí pátá ọlọ́run á bùkún o. ẹ wò ọkọ wọn ti ń tún àgèdè gan ni ọkọ wọn gbìyànjú ah, ọlọ́run. olúwa máa ṣe wọn ẹlẹ́dàá mi máa ṣe o alihamudulilayi. ṣeun ṣùgbọ́n hmm, ọkọ mi ah. ọ̀rọ̀ ọlọ́mọdé yìí ńkọ́ báwo lẹ ṣe ń ṣe é sí. ẹ má wọrí láìpẹ́ láì jìnnà ẹ máa bá wa kópe tì ní. àmì àmì ọlọ́run ni ò bẹ́ẹ̀ náà ló máa rí agbára ọlọ́run inú mi dùn bí ń rẹ́yìn méjèèjì àṣejẹ́jẹ́ pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ o. àmọ́ mi hmm, kò tí mo fẹ́ nìyẹn olúwa wà pẹ̀lú yín o ìdíra yín mú o olúwa wà pẹ̀lú yín o fẹ́ bá mi sọ. Ah, ah, kí ló dé ó ti aya nìyẹn. mo kàn ní pé kàsáyé wa ò yọjú wò yín hmm. ṣé ní tàbá ti wá lọ́sẹ̀ à hmm. nílé wa mọ́ ṣe mọ̀ kó dẹ̀ ti pẹ́ tàti rìn àti kẹ́mi ká máa bọ̀ bí kàsáyé wa àti fẹ́ máa lọ báyìí ọkọ mi kíákíá ni. Ah, màámi màámi ó dà tó bá tún dọ̀sẹ̀ tó ń bọ̀ àtúwà àwa yóò yóò yìn àtúwà ẹ ṣe mọ̀ rí. ẹ ṣe mo dúpẹ́ Olúwa wà pẹ̀lú yín o. ẹ ṣe màmí ó dàbọ̀. ó dàbọ̀ mo fọlọ́run ṣọ́ yín yín o. mo fọlọ́run ṣọ́ ó ga o <laughs> so tí mọ́mí ò bá force yín pé kẹ́ wálé ẹ fẹ́ wálé àbí ìgbádùn amẹ́ríkà yẹn ti wá pọ̀ débi pé ó ti gbàgbé pé ó fi àbúrò fìyà sílẹ̀ ni àbí a máa máa fi ní kọ́ máa fi ní pè wàá máa fọlá dájọ́ wàá máa fọlá yọ ọ́ sílá yẹn. like crazy you know wọ́n dẹ̀ máa pè like like he's forgotten and his mother. Yeah. but seriously I really do not want to come home. But... you don't want to what? imagine. for the love of I mama. I sent you to the US to study. Yeah. And now you don't want to come home? <laughs> you don't want to come home? I can still beat you, you know. Ah, ah mommy, we are big boys. So, oh, ah, <laughs> big boys My foot. Tí n bá mẹ́gbàá dání, tí n bá fẹ́ náà yìí What is the meaning I don't want to, like seriously, oh. you don't want to come home? Well, on a more serious note, this whole place looks so good now. Yeah. Well, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Fáṣọlá. Fáṣọlá ló ṣe ribiribi méje, yàyà mẹ́fà now ambode ti wá wọlé ó máa ṣe times three of what he has done yes. Wow. yes. we believed it mm, we believe in we believe in that mm. bro mm. yeah you see i will flex you Ooh. i will make you enjoy this country wow wade gbagbe bi to simbo. let's see how very, long we go. very well <laughs> get him drunk okay <laughs> get him drunk get him drunk you see my get drunk. no no mommy not like getting drunk. no mama flex. now that was akọ̀ṣe G. let's just drive around let's just go meet you friends will, and you all that. don't know your brother. <laughs> get drunk. no you get drunk you see. Woo! like bro I'm really really happy to have you back. <laughs> Uncle Yamola kí ni tẹ́ wá bẹ́ẹ̀ mi mú bọ̀ báyìí because àwọn aráàlú òyìnbó tó bá ti débẹ̀ yẹn àti nǹkan ọkùnrin àti nǹkan obìnrin méjèèjì ló máa ń kó bọ̀ so kẹ́ wọlé ìsìn kẹ́ lọ pé mi tọ̀dọ̀ mi. <laughs> Um, that's not a problem ẹ má worry máa rán ayọ̀ mi kún sí i'm sure you will deliver the message. Yeah, uh, if that's the case, no problem. Uh, eh, mommy. Ìyá mi. Ẹ kú àmójúbà náà mà. Ẹ ṣé gan ni, ẹ kú àbẹ̀wò wa. <laughs> thanks ẹ ṣé gan ni we are very grateful ẹ dẹ̀ bá mi sọ fọ́kọ yín o wípé àròlé ti dé o landlord tuntun ó ti wọ̀lú o èmi ò ṣe gbogbo wàhálà kankan mọ́ òun ló máa handle everything ibi tí mo bá dé yìí ló ń jó òun ó ti rẹ̀ mí so ẹni kóun náà kó yọjú sí wa ẹ no problem àwọn náà mo ní pé kí wá kí ṣe mọ̀ pé mi ò lè gbọ́ pé òun kú wà around kí máa kí wọn. ẹ ṣé mo dúpẹ́. èmi fẹ́ máa lọ sókè mà. all right. okay àwọn máa wá kí n sílé. àwọn ló máa lọ ṣé kò ní lọ return ẹ ń gbọ́ Yọmọlá. ẹ mọ. Um, tó bá di ọ̀la so gbogbo àwọn tí mo sọ pé a máa dé wá sórí ọkùnrin dé kò jù báyìí lọ gbogbo bó ṣe wà nílùú òyìnbó olóòníyàwó o ò láfẹ́sọ́nà o ò lẹ́nì kankan àbúrò ẹ̀ ló wà níbí báyìí o ní girlfriend pretty girl for that matter àdúrú ẹ̀ olóòlẹ́ anybody anyway you have to get somebody because nígbà tó lóun dálé ayé ó dọ́kùnrin ó dẹ̀ support ẹ̀ pẹ̀lú obìnrin mm-hmm. so this work is a lot of work o ní láti get married go settle down mm -hmm. so that to bá ṣe gbogbo wàhálà lọ there will be somebody in the house mm-hmm. to mama dáná oúnjẹ fún ẹ mm-hmm. bàbá ẹ dẹ̀ ní lot of pretty pretty girls tó ń bá ṣiṣẹ́ ìwọ náà wò kan tó lè mú tó lè fi ṣáya torí ò tí ì tó ìtẹ́mi àti bàbá ẹ̀ ti fẹ́ ara wa ṣé dìgbà tó bá fọ́tì and gbogbo àwọn òyìnbó lifestyle yìí èmi ò fẹ́ ó ti ní mi lára o ó ti ní mi lára I didn't I didn't send you abroad to start all of this ó ti ń jẹ́ you make me sick. mom okay don't worry. Um a step after the other. Let's talk about business. Then a máa sọ̀rọ̀ ìyàwó or wife or much later. Ẹ̀gbọ́n, it makes me sick. Àgbà ti dé, better go and get married. Mm. No He's sick. anyway, and uh, oh, good. It's fine. I'm truly ready for this.

action. This must be. Yes, my husband. Oh, great. <laughs> Eh, darling, Uncle Yomola. <laughs> Ọmọ mọ́mì tí mo sọ fún yín kọ́ṣẹ́ èdè. Adúpẹ́, we thank God. <clears throat> Actually, she told me about you, but. Um, Because often pay you're this good looking. Uh, <laughs> you're not looking bad. Uh, oh, thank you. Ẹ told you? Oh, Ọlọ́run told you? Okay, Ọlọ́run from mi láyè láti máa tọ́jú ẹ. That's it. And um, báwo ni trip. yeah was good adúpẹ́ fọlọ́run. Um, ṣé eh, wẹ́dà wa ò gbóná jù. Ah, ah ní choice àṣà ń tiraka àǹdí gbogbo ẹ̀ mọ́. <laughs> no ẹ ní choice ilé ẹni ilé ẹni ah, ah, àwa dẹ̀ ń jáde ń sìn o. Oh, ok. mo bá ní bóyá later in the day kájọ hang out. oh that won't be a problem torí èmi náà ń jáde so maybe when we're back we could do that. Uh, we can even take you round. you know, all right. <laughs> okay okay yomola. yeah be good. take care. Yeah. Yeah. Uh, bó bá ṣe ti láyé ilẹ̀ lómi àgbé ohun owó bá ṣe ti láyé ilẹ̀ lómi àgbé àmọ́ kẹ́lẹ́ tá a wá máa gbà. 뭐 gonna say you are very beautiful. Thank you. Good. Um, ṣé ẹ lè fún mi ní nọ́mbà àti ìsinmi so um, since mo ṣe the, wà lára bóyá tó bá dé ẹ kò lè èmi àbí kébì pé èyí the, mi ò Right here. Thanks. Thanks. Yeah, I'll thanks. ok ọ ti true pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ni sir. o dẹ̀ ṣọ́ ipò ti go through. yes sir. ṣé o ṣọ́ gbogbo nǹkan tó ń sá fún mi. ok ẹ ti ṣe tán. màmá pé ohun ṣe tó lè Thank you, sir. Oh, sorry, may I use a pen, sir? Okay, okay. Thank you, sir. relieving me of my duty? Yes. Why? Why? Damola. Why? Ò ń bèèrè lọ́wọ́ mi pé why? Damola, gbogbo àṣírí ẹ̀ ti tú sí wa lọ́wọ́ mi. Gbogbo àṣírí ẹ̀ ti tú sí wa lọ́wọ́. Afẹ́fẹ́ ti fẹ́ àti rí fòrò adìyẹ. Ọ̀gá, you be misinformed. Gbogbo contract tó yẹ kó wọlé iṣẹ́ yìí, Damola, ó débẹ̀ òun ló gbé wá síbí. èmi why would I do that. from a reliable source tọ́ọ̀lì gbọ́ ọmọ ẹ̀ ti gbọ́ gbogbo information o dẹ̀ tí ìṣe ti fẹ́ dàmọ́lá. no ọ̀gá no this can. ọ̀gá ọ̀gá I I I I think. Damola. Oh, God, no, this cannot be for me. This, Damola! This must be a mistake now. I have been working tirelessly for this company and this, this is for me now. No, oh, God, no. No, no, this can't be for me. Leave my office! Uh, uh look here, don't forget your, your letters. ẹ̀yà ayé mi ẹni pé kò lè sọ̀rọ̀ gbogbo ìgbà yẹn pátá ló wù kò lọ́rọ̀ sọ ọ̀gá ọ̀gá la kàn gbọ́ ọ̀gá. ó ga ọ àṣẹ àfihàn sọ̀rọ̀ ìrìlẹ̀ sùn látọjọ́ yìí àwọn à ń ṣiṣẹ́ bíi aláìmọ̀ṣe inú máa jiyàn o. true true true inú really jì kódà inú jì ta ló lè believe pé Mr. Damola lè ṣe kankan bẹ́ẹ̀. Go. He got what he deserved. I knew it. Èmi mọ̀ pé màá yan òṣèyàn gidi. Nígbà tó ga pé mi gbé ni lọ type circle kan báyìí, níṣẹ́ ni mo fòdé the system wa pẹ́pẹ́. Inú mi ti dùn jù. Ah. Bó ṣe máa rí nìyẹn, tó bá ní kó pé bó ṣe máa rí wá, bó ṣe máa rí gangan nìyẹn. Ìgbà tí Mr. Dàmọ́lárè rò pé òun kò lè kó gbogbo orí wa àtòrí gbígbẹ àtòrí tútù ló wà ní complain akọ̀kọ̀ sábẹ́. Ẹ wá ní kí nǹkan work fún un. Kò lè work fún un, kò lè possible kó work fún un. Ẹnu gbogbo yín yóò wáyé ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀mí pọ́lọ́rin kí n jáde lọ kí n wá padà fún information ọ̀pọ̀lọpọ̀ àwọn aláàánú tó sọ wíwà tó ń wù fún yín tó wọn bá sọ ṣe máa sọ ilé ìtẹ́sọ yìí. ẹyà that is it ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Mr Yemi mo máa ń sọ fún yín fáwọn ọlọ́pẹ́ jù bí. ẹ wọ́n sọ fún yín fáwọn ọlọ́pàá mọ everyday wọ́n ṣe wà yẹn Mr Yemi èmi dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe. ẹ ò Yọmọlá sórí owó tèmi gbà nulẹ̀ yẹn kò kí n ṣe owó tèmi nítorí àtìgbà tó ti wà lábúrò lèmi ti wò pé ọjọ́ tó bá dé báyìí ọjọ́ tó bá dé mo máa bì happy ni ṣé wo mọ̀ pé ọ̀gá aṣẹ́ yàtọ̀ sí gbéṣẹ́ rù ni ọ̀gá aṣẹ́ nìwọ èèyàn tó bá kó wá sí nàìjíríà lọ̀gá aṣẹ́ ṣó dáhùn táwọn parent ẹ bá tún send lọ bá wọn lọ́hùn gbéṣẹ́ rù làwọn yẹn ọ̀gá aṣẹ́ nìwọ wàá fún mi lówó. má worry we will do something about it but um, all the same tó bá fẹ́ gba gbogbo nǹkan tó ń try láti sọ yẹn ọ̀pọ̀ tó jókòó yẹn náà tó bá ti dé <coughs> ó ti parí ó ti tán. ó ti yanjú. Wizkid <laughs> ìyẹn ni pé ìwọ ló jẹ́ kẹ́gbẹ́ ẹyẹ owó síta. iṣan abégungun náà porúkọ yín mo ti ní kẹ́ ẹ má máa pè mí Wizkid mọ́ tó ti yẹ yín sìn ẹ má pè mí Wizkid mọ́. wo orípo jọ ni. kọkọ yín. wà á rẹ̀ ó dáa pọ̀ òun lọ bí ẹ sí. òun lọ bí ẹ sí. Yomala good morning. o lè lọ sẹ́ni wẹ̀ why tí mo ṣe lè lọ sẹ́niwẹ̀. why tó ṣe máa lọ sẹ́niwẹ̀. because of something very important to attend to this morning. o ò lè sọ fún mi bẹ́ẹ̀ kí ló fẹ́ lọ ṣe tó wà important o ò lè sọ fún mi bẹ́ẹ̀ padà sínú ilé kó jẹ́ ká lọ yanjú ọ̀rọ̀ wa. okay mo lọ. o ò ṣe ní lọ. Um, is everything all right? Uh, Yemola, e, everything is alright. everything is not alright. everything is alright. right. gbọ́dọ̀ nǹkan ò wà normal now. Ah, ah, báwo ló ṣe máa wà nílé tó nílé ṣe duty ẹ̀ ọmọ wà nílé ò nílé tọ́jú anybody tíṣẹ́ bá bọ́ lọ́wọ́ yàn ṣé ṣẹ́kọ́lẹ̀ yàn wá ni. you just said that níwájú àwọn èèyàn. Uh-huh. Like I've not been taking care of you before now. And I'm supposed to be less concerned about that. Um, see, just just take things easy. Whatsoever it is, I'm, I'm sure you guys can do so. I'm sorry, uh, I really do not have much with me too, but just just, just manage this to. Thanks so much. So, so, All right, so, so be good. Yeah. Uncle Yomola, thanks so much. I appreciate it. Eh? Oh, accept, O stranger. Damola. So it has come to this. Damola, Uncle Yamola is not a stranger. Oh? ṣe rí mú yẹn sọlọ ẹ mọ̀ pé ṣọ́ọ̀bù yẹn hot cake ojú ọjà dẹ̀ ló wà ibi táwọn èèyàn dẹ̀ ń wá gidi tán lé gidi ni so inú mi máa dùn tẹ́ bá lè tètè wá owó yẹn kẹ́ kó owó yẹn wá because àwọn èèyàn ń fi owó lé mi káàkiri lórí ibẹ̀ yẹn ni and ẹ̀yin gangan gangan ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ jẹ́ sí mi èèyàn gidi lẹ jẹ́ sí mi máa ń tọ́jú mi dáadáa so inú mi á dùn tó bá jẹ́ pé ẹ̀yin gangan gangan lẹ gba ibẹ̀ yẹn. <clears throat> mo kọ́ máa ń employ yín pé um, ẹ appeal sí landlord kọ́kọ́ fún wa ní very little time like um, in less than three weeks nǹkan tá à ń ṣe yẹn á ti bọ́ sí i actually ọkàn ṣe díẹ̀ lẹ́nu mẹ́ta yìí but please ìyàwó mi máa ní ìdìbẹ̀ gan àwa náà mọ̀ kó ju ọjà ni ẹ̀kọ́ dàdú di wa fún bíi three weeks then I balance up so we can open the place up. three weeks three ah. weeks three weeks please ó lè má pé three weeks yẹn náà but kákọ̀ sọ pé three weeks well, please. màá try láti balance up sọ̀rọ̀ ẹ ṣe wà lọ́kọ̀ mi nǹkan tó má dẹ̀ sọ̀rọ̀ máa get back sí ṣẹ́gun because èèyàn dáadáa ni. Eh, ẹ ṣe mo ti pẹ́ o àfihàn ẹ sọ pé ìfẹ́ mu nǹkan kan báyìí. ah mi ò mú ọ kì í mọ. ok kẹ bá mi kí àwọn màdámù ẹ ṣe. Ah, máa gà báyìí ẹ. ó fún àbáyé dáhùn jàre ẹ jáde. wọ́n má dẹ̀ nọ́mbà yìí rèé. hello hello o fẹ́ sọ̀rọ̀ àbí anyway tó o bá fẹ́ sọ̀rọ̀ má gbàgbé pé boxers ẹ wà ń bí o and tó bá ti ń bọ̀ má mú condom dání ṣùgbọ́n. bẹ́ẹ̀bi um, tètè ṣe oúnjẹ yẹn sìn sódà máa lè tètè lọ gba kínní. oúnjẹ òṣìwò oúnjẹ òṣìwò ló fẹ́ jẹ Dàmọ́lá sórí gbogbo nǹkan tó ṣe pátápátá tí lè fi jóná gbogbo ayé báyìí ló ti bẹ́ẹ̀ gbọ́. kí ni nǹkan tí mo ṣe fún yín sí. àkíyè ti tú àwọn olórí burúkú olóṣù tó ń fún ní nọ́mbà ẹ wọ́n ti pèsè mi lọ́wọ́ báyìí mo dẹ̀ ti gbé sórí nọ́mbà tó pè yìí this particular number ó ti pè é rí mo ti rí something similar to it mo ti rí tẹ́lẹ̀ ọmọ mọ́ máa ṣe ẹ̀bà àbí nítorí mi well no problem. nobody is picking. oh the person is not picking ṣé wọ́n kọ́ lọ fún ọ ní nọ́mbà ni ìwọ náà gbọ́ náà èmi kọ́ mo fún ìkókó nọ́mbà náà. Tamọ́lá Tamọ́lá àìníṣẹ́ lọ́wọ́ wọ́n ti mi ọ̀rọ̀ ọ̀fẹ́. wọ́n ti fi nínú pot àìníṣẹ́ lọ́wọ́ tó fẹ́ fẹ́ jẹ akóṣe yẹn èmi àtọ́lá tó máa wọ́n mi lẹ́yìn fóònù mo bẹ̀ sọ kò fẹ́ òní gbà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó níṣẹ́ lọ́wọ́ ni you are useless. yes. me i am useless. yes you are nothing but a pencil. ẹ kí ni kò tó kò tó. Mind, mind, mind yourself. Mind what? Someone is listening. What, what, what have I done now? What are you talking? Kini? Why are you not pushing Why source and in pushing pressing? Kini, what about Kini, what was she like? Kini, what about yourself? Kini, what about yourself? Kini, what about yourself? Kini, what about yourself? Let me come over here. Let me come over Don't let me hit you. Let me. Don't let me. Hit Hit me. Ugh.

Mr. Damola Latinbo Baisa and um, any láti rí ìyàwó Mr. Damola sir I felt so sorry for her. Woman yẹn ti devastated kò kò okay I felt so deeply sorry for her seriously and bàtà fẹ́ máa lọ so mo wá béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ because mi fẹ́ wò pé kí ló Mr. Damola because ikú máa yẹn ó ya èmi lẹ́nu mi ò ní tàn yín but according to ìwádìí tí mo ṣe ah, mo máa yẹn jẹ́ kó yé mi pé ṣé mo pé Mr. Damola wọn wà asthmatic kan tó kúrò lọ́fẹ̀ẹ́sì. ó dàbí pé asthma yẹn àti ìbàtẹ́ sac wọn sá bóyá everything don roll ló pa ló pa máa yẹn I felt so sorry I miss gentle rest and perfect. Amen. Ah, rest in perfect peace. anyway anyway um, by the way ṣé Dàmọ́lá ṣì níyà. we don't know sir. I, I don't think so sir I don't think so. okay ó dàbí tèmi náà bá kó mi máa yọjú sí wọn. and um, in addition sir um, wọ́n dúpẹ́ lọ́wọ́ yín gan àti gbogbo staff of this company pé àwa kí àwọn nílé it's just so sad that I lose uh, eh, Mr. Damola báyìí. Hmm. ọlọ́run ló lọ pẹ́ lọ́dọ̀ ṣe rí eh, àṣẹ tóun lọ́lọ́run òun ló ń fúnni òun náà dẹ́lẹ́ lè gbà eh, ta ló fẹ́ question ọlọ́run bó ṣe wọn lọ́run ló ń ṣọlẹ̀ so bó ṣe wun òun láti àsìkò ẹ̀ tó ni nǹkan tá a kọ́ máa gbàdúrà ni pé. Uh, kí ọdún ó jìnnà síra kọ́lọ́n dẹ̀ bá mi tẹ̀ sáfẹ́fẹ́ rere gbogbo àìṣedédé ẹ̀ kọ́lọ́n bá mi dáríjì àwa náà tá a dẹ̀ ṣìkò rí ayé ká bẹ̀rẹ̀ sí ní ká máa ṣe rere ṣe ti gbọ́ ẹ̀yin lè padà sí ẹnu iṣẹ́ yẹn. ọlọ́mọ ẹni ìbàjọ́ ni àbáyọ̀ maybe you don't understand when I say that I am your mother it means I can slap you yes I can still beat you you know why because I am your mother tí n bá ti ń bá ẹ sọ̀rọ̀ wàá gbọ́ what is wrong with you lórí wípé kò fẹ́ yàwó I am not getting younger. Ah, bóyá torí pé mò ń wọ kaba, mo dẹ̀ ń dé wig. Ló ṣe rò pé bóyá mọ́mi ẹ̀ ò tí ì kákò. Èmi mọ̀ pé làtèmi ti kó. I am tired. Màmá ṣóúnjẹ fàdúrò ẹ̀ nínú ilé. Níbi tó bèrè pọ̀ dé jaburata. Ìgbà tí Ọlọ́run dá ọkùnrin gan, ó mọ̀ọ́mọ̀ dá obìnrin fún ni. Ipò kò fi ṣaya because gbogbo wa la mọ̀ pé ọkùnrin nídìí ìrànlọ́wọ́ obìnrin. Look at my back, wẹ̀yìn mi wò. Kí ló rí bẹ́ẹ̀? they're still very fresh and okay. What ẹ̀ o ẹ̀yìn tó ń wò yẹn ọmọ mo fẹ́ fi ẹ̀yìn mi kù mo fẹ́ gbé ọmọ mi pọ̀n kí n sún sẹ́yìn báyìí nǹkan tí ẹ̀yìn mi wà fún nìyẹn so á bẹ́tà kó rorí ọpọlọ ẹ̀ and get a good woman. oh god mo okay ìwọ gangan lẹ jẹ́ kí n ṣe you want me to face the business or get a woman i am not ready to get married simple. your father was doing both yes. Your father got married to me and he married the Job. So you will do the same thing. I don't know what is wrong with you. Kí ni nǹkan wrong? wrong nínú wípé kéèyàn ti níṣẹ́ you have everything tell your wife. Okay, ṣé kí n lọ gbé ẹni tí mi ò nífẹ̀ẹ́ ni kí n lọ gbé I am not ready. When I'm ready to get one and I have a good one, I will get married. Okay, you will get married. Èmi must pray. Then secondly, mo máa rí ẹ pẹ̀lú àtọ̀pẹ̀kú yẹn kúlégúlé wa ti ti pọ̀ jù lẹ́nu ọjọ́ mẹ́ta káyé tó bẹ̀rẹ̀ sí ní pè ní nǹkan mi fún mi á bẹ́tà kẹ́ separate ara yín I don't want you to do of it together anymore ó ti tó èyí tẹ́ kí náà ti tó ayé bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ. What? No, ẹni tọkọ ẹ ṣẹ̀ṣẹ̀ kú is just consoling her um, so she doesn't feel so lonely. Lonely woman. Oh, fíìmù ọ̀gbọ́n lonely as a man. You should get it back. you will get married. Mama Freya. Yes. mi wá lólùfẹ́ mi lọ. ẹ bá mi wá lọ ẹ bá mi wá lọ ojúṣe mi jòjòróró. consideration then mo wò pé o ní láti máa stress ara ẹ ni mo ṣe decide láti get ẹni gbogbo àwọn kìíní so you be in and then you can take good care of yourself. Ah, oh, thank you so much. Ah, you're welcome. ọkùnrin ilé ìfọ. you're welcome. so ìwọ nìkan ló wà nílé ni. actually I'm not kẹ́mi ṣe nìyí ló bá oh good kò see wàhálà so hope you're fine. I'm fine. this face ah see you need to cheer up Jerry. nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ so you need to put that aside and just move on with life i'm of the opinion pé kájọ jáde take you out have a fresh air then i'll bring you back home. ah no uncle yomola i'm very good like that. <laughs> see i quite understand you but i insist. <laughs> uncle i'm sorry. yomola. You're okay. Good. Okay. I will. Okay. So, I'll be right out waiting for you. Okay, no problem. Okay, thanks so much. Alright. measure precisely or eke. Ah. <laughs> Mama, I love. What's up? Tó bá fi ọwọ́ ẹ̀ kàn mí, tí ọwọ́ burúkú yẹn bá kàn mí lára, ó lè jẹ́ lémi ni màá kọ́ ẹ lọ́mọ pátápátá. Níbo ló ti ń bọ̀? Mom, really the man be me now on questions bí ọkọ ọmọ kékeré ni mí. I went out, I just went to flex, so what's the big deal? Flexing, pẹ̀lú ìyàwó níyàwó pẹ̀lú ẹni tí ọkọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ widow ṣé ọlọ́run ọlọ́run mo dẹ̀ ń wí tó mò ń ní ọmọ kékeré bẹ́ẹ̀ yẹn tọkọ ti ń kú mọ́ lórí ẹ́ ni wọ́dẹ̀ sọ pé o gbé jáde and you you you, are saying it. Mamsi, okay, what is the big deal nínú pé èmi àti èèyàn jáde àjọlọ flex? What, What is the big deal? Will you shut your mouth? what the big deal is? The big deal is that it is worse than dangerous. I have shouted, I have spoken to you in all manners of every ways. Irọ́ ni o, olóòní gbọ́, You see this one that you're doing now is worse and it is a terrible thing. It is a sin before man and God. Okay, ẹ̀yin lẹ máa pariwo pé ok go and get a woman get married na mo rẹ̀ rẹ̀ ń tó wù mí sí yẹn tún complain. a widow are you alright ṣé òṣèpọ̀ mọ̀ ìfẹ́ lọ sí igbó igbó parun báyìí àbí mo máa pariwo ju bó ṣe pariwo yìí lọ. okay you want to know the truth you want me to fall in love I've eventually fell in love with somebody ẹni tí mo fall in love pẹ̀lú yẹn is dára sí mi. no will you shut your mouth sit your ass down. you kidding me what nonsense. And speaking to my mother, you had the gut to stand up. Are you mad? No, I'm I've made my point. Excuse me. Ẹ basoro, bá basoro. Come up bá sọ̀rọ̀ kó mọ̀ pé Nàìjíríà lè lè kó ṣe Yomola, ilé ìpọ̀ ọ̀ this is much. at times tó bá sọ̀rọ̀ ó máa ń mú mi feel pé bóyá mi ò mọ nǹkan tí mò ń ṣe like mo fún ẹ ní nǹkan láti inú mi ni you're telling me it's too much like I don't know what I'm doing or what. Oh, no ah no na má quote me wrong okay I'm sorry má bínú. it's not nice. bó ṣe rí lára mi ni thank you so much thank you for your caring. You're welcome. It's nothing. Thank you. I really appreciate you ọlọ́run bá mi wà pẹ̀lú ẹ̀ bá mi dúró tì ẹ̀ ìṣègùn ìmúkọ ẹ kásán. ẹ wo sista mi agent ó kàn fi calls disturb mi ni ó ti sú mi kí ni kí n sọ fún. balance ẹ náà ló wà lọ́wọ́ mi yìí. Ah, yọmú ló ṣẹlẹ̀ fún mi sí ah, but sista mi nǹkan a jọ sọ kọ́ lélẹ́yìí owó tá a máa fi rajà sí ṣọ́ọ̀bù nǹkan kẹ́mi kẹ́mi mo ti sọ fún ẹ náà mo make attempt láti gba loan ní báǹkì náà máa wọ rè má tún pè wọ́n sí ẹ̀mí náà dákẹ́ náà má pè wọ́n. Um, sorry ọ̀rọ̀ ọjà ó ní ẹ. <laughs> no ọmọ ṣọ́ọ̀bù yẹn a máa ní láti rajà sí inú ẹ̀ but mo ti mo ní plan lé lórí mo fẹ́ gba loan ní báǹkì mi mo ti bá bank manager mi sọ̀rọ̀ so ó máa fún mi ní àwọn owó tí mo. àìkó fanlẹ̀ ifá ti ń ṣe. Like if you ask me for the money, I am not going to give it to you or what? Okay, my loan, your loan with interest. mi kò pé o. hello hello báwo ni. Ah, ah. kí ló yẹ tẹ́ máa kọjá tí ò pé wá fún mi. pápá soko wa ò pé náà ó ń sọ pé kí n má bínú tó òun náà mọ̀ pé kò pé òòdẹ sọ tẹ́lẹ̀ ṣé tí mi bá ti ń ṣọ̀bù yẹn wá mi pé kẹ́ máa kọjá mi pé ni. àkóyá ah, kó wá ni o. Ah, All right, no problem. Yeah. Ìwọ náà kí what? ń wò tí wọ́n kọjá wá tí òkè? Hello. Eh? Ẹ́ wọ́n Hi. Sure, okay. Very fine. Mama. Ah, this is really good. Good, good. Hmm. Kí lẹ fẹ́ kí n ṣe fún yín? Ẹ ṣe ló ní báyìí. Mo ti wà òkè display. Hmm. Mo like jù nínú gbogbo section yẹn. I think I prefer this section. Tọ́ba <laughs> can handle any part of this shop I will if you don't mind, I would um, just take one wine, mashi made mutho, and then that's it. <laughs> Good. This is really nice. Um, so, tell me. Um, ọ̀rọ̀ tó àjọ sọ́ńkọ́ ibi tí mo sọ pé àjọ máa lọ. Ah, Yọmọlá, ó oh, lóun mo ti gbàgbé mi dẹ̀ fẹ́ O ní láti ṣẹ̀ tí we won't spend so much time there kakọ̀ débẹ̀ kì í ṣàkọ̀rí pé èèyàn wà lẹ́gbẹ̀ẹ́ mi kàn ti rí pé ok mo gbéyàwó mi. Ah, ah, Jọmọlá. sorry just kidding just kidding at least pé èèyàn wà lẹ́gbẹ̀ẹ́ mi that's what I mean. Oh, I'm somehow busy o oh. the busy in shop with lane but anyway no problem okay. since to say six pay, o ma gbé mi o ma gbé mi padà wá. why not of course. as promise um, Kemi, wo o ma need láti take care of you by for the meantime mo fẹ́ jáde pẹ̀lú Yomola. so o ma need láti take care of shop for me lórí credit because ó promise kó máa gbé mi padà. ẹgbẹ́ mi ra nǹkan ọ̀gbọ̀n. ọ̀rẹ́ kẹ́mi lẹ́tà. níbo ni mo sọ fún ẹ fún àlọ́ tó ní ká bẹ́ẹ̀ ra nǹkan. ẹ take care ọkú. ó dà bọ́ lọ́wọ́ sí i. lẹ́nu àwọn onípọ́npọ́sì ń bọ̀ o tó bá ti dé kò pè mí sọ máa lè bá. <laughs> It's not funny, seriously. Um, Nigeria láti máa ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà in the state you can decide to kiss your wife anywhere even on the street so. <laughs> ṣebí yẹn ìyàwó ẹ o ò lè fi culture tí wọ́n ń bíbá yẹn wé tàwọn white kò possible. ok fine tí wọ́n bá sọ pé ò ní gbọ́ tèmi. èmi ti gbọ́ tiẹ̀ but I've got something serious to let out of the bag and um, I think I just need to show you that. because there's no need hiding it anymore. <laughs> because mi ò fẹ́ jẹ́ kó dàbí pé mi ò mọ you don't understand it. <laughs> yeah stop this. will you marry me. Jomola please stop this please stand up you are embarrassing me. this is not an embarrassment this is about my feelings. look at where we are please stand up. yes or no. Jomola stand up. stay yes. Yeah? Seriously, I'm not comfortable here. What do you mean you're not comfortable? But you were in Anybody ló lè wọlé at any time. Ah. Mọ́mí lè wọlé. Àbúrò lè wọlé. Wọ́n bá bá wa báyìí. You're so funny. I want Máa wọnú yàrá mi. Mọ̀mísí mi Adédè wọnú yàrá mi. Aláìsí pé mo fún ní permission. She won't do that. I náà mọ̀rọ̀ ọmọ tán bí ẹ̀ ń she's even more civilized than all of that. Koye, so there's nothing to worry about, okay? Oyinmola, mm-hmm. ṣé à ń lọ sí yàrá tèmi o? At least, if you're hàn lọ́kàn balẹ̀, what is coming there? Ah, inú ilé títí ẹ̀, mm-hmm. yàrá títí Yeah. Olè hmm. o, olè o, tí mo bá tiẹ̀ mọ kankan, mo mọ̀ pé nílẹ̀ Yorùbá, mm. wọ́n ní tí àlè tó bá kú sílé obìnrin kò hmm. yẹ ojú wíńdò lọ máa gbókù ẹ̀ bá wọ́n á tún na ògbín yẹn gidi pẹ̀lú bó ti ṣe kú yẹn so èmi ò fẹ́ olú wàhálà yẹn bá tó bá jẹ́nu bíbá yẹn ni this is to my house màá mọ̀ pé àwọn tèmi á ṣe sáré wọlé àná ọ̀dọ̀ jẹ́ sọ. Yorùbá ìwọ ìwọ pòwe. Ah, okay. anyway it's time for me to sleep. So. Uh, sleep okay. Uh-uh. kí ló dé tó kù àbá. àbá kí ni. àbá. jọ fúnlẹ̀. àbí. ìlú ọmọ olùbẹ́sẹ̀ ah, kí ni tún. Jọmọlá. Kí ló dé náà? Kí ló ṣe? Ah! Jọmọlá. Jọmọlá kí ló dé? Jọmọlá ṣàánú mi torí Ọlọ́run. Jọmọlá eh, Jọmọlá pẹ̀lẹ́. What is it now? Jọmọlá Jọmọlá problem tó ló máa pè é lọ́mí o. Jọmọlá Jọmọlá jọ jọ ojú mi kí ló dé jọ kí ló ṣe Jọmọlá Jọmọlá ṣàánú mi o Jọmọlá Jọmọlá ṣàánú mi kí ló dé Jọmọlá. pé ká yọjú sí yín. patient wo nìyẹn. Jọmọ́lá. Um, ok mọ́mì wa ń kọ́. mọ́mì wọ́n wọ́n busy wọ́n busy èmi mo wà available n sìn. ok bóyá tí mọ́mì bá dé kẹ́ni kan yọjú sí mi. doctor doctor you know what ẹ feel free láti sọ anything fún mi i am his only brother ṣòye yín sìn ẹ sọ anything tó bá ṣẹlẹ̀ fún mi èmi á ṣàlàyé fún mọ́mì just feel free. uncle àti try gbogbo best wa medically to assist him but the truth is it's not working i would have even suggest pé get fly out of the country for further treatment but i don't see it coming because he's not even responding to treatment. doctor ẹ ẹ ẹ ṣe tún gbìyànjú èmi nígbàgbọ́ pé tẹ bá gbìyànjú tẹ bá tún carry out àwọn test kọ̀ọ̀kan we might we might eventually get to the root of this matter kò sí kò kò agbára ògùn kà ok ok doctor. Eh? one more thing ẹ jọ nítorí Ọlọ́run ẹ she is going through a lot of pain mi ò mọ tẹ́bá lè tẹ́bá lè fún ní oògùn tó máa knock her off let him just sleep kó tiẹ̀ sùn he is going through a lot of pain. well but of our loss concentrate o oh, i don't know if it's gonna work for him but we wait till tomorrow morning if he's not responding then we can take him. pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ara wúyẹ́ ti gbẹ́gi òkìkẹ́ dùbúlẹ̀ kó kú. nǹkan kò ní ṣe o. tọ́rọ̀ bá runi lójú àbílẹ̀ léèrè. bàbá yẹkuyẹku náà pè lọ́yẹ̀kú bàbá yẹgẹyẹgẹ náà pè lọ́yẹ̀ tí kan ò bá yẹ ìkan ò lè rí bí ìyá máa pó yẹ̀. kí ló ṣẹlẹ̀ ọjọ́ tí mo ti ń fa òyìnbó jan kò mà fọ́lùmọ́ lọ́kẹ́ kí lorúkọ ọmọ yìí. Yọmọlá ni bàbá Yọmọlá. Yọmọlá o Yọmọlá o Yọmọlá o ìbọn kú ìlú ìbòbìn ilẹ̀ yìí àtẹwọgbàdé tí ìsayà ọlọ́fíìsà wo gbọ́ dúdú bí erin alímì ilẹ̀ ọ̀gẹ́rẹ́ alápò àgbápò jáde borísìkì tí ń kọ́ wọn fàlà ojúlé téńté tá a jọ ṣe kékeré lágbèdè ayé òun ọ̀run ìlà ọ̀sẹ̀ bí ó ti jẹ́rú lásán lẹ̀lẹ́ tiwa. ọláyípo lawolé ayé ọlágòkè lawo sálọ ọrùn àjàlá lùjọ awa mẹwẹlẹ wo ogun tólúgbọnrin ìpín ti kàmọ ṣàṣẹ ńtọ baraka gbogbo wọn kó wọn mú lọ́wọ́ wọn náà lọọ pa àyàmọlá Ọ̀rúnmìlà ni ó dé ogun olúgbọnrin kókó olúgbọnrin ìpín ti kàmọ sí ni kó pàkọ mọ ṣàṣẹ ọbàràká kó pọ baraka. ta ni ọmọbìnrin olórí burúkú tẹ́nàntì mi ni olóṣì ẹni àìjírí ẹni àìjíkò tẹ́nàntì mi ni olórí burúkú títí ẹ ti bàjẹ́ ni bàbá ṣebí jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ ni kọ́lọ́n kó má kó bá yàn alákòóbá lélẹ́yìí òun lè ọmọ mi àti ẹjọ́ lájọṣepọ̀ tí mo fi kó sínú wàhálà yìí bàbá. kẹ́tẹ́kẹ́tẹ́ kú ìsopin ijó ti tán ìyá àlùfáà yanu àní sẹ́bà ní ìsàwọn nínú gbó. òtútù ní ìsàwọn wọn lọrọ adé afúkú gbàgbé tí ìsòmbodè ọ̀run ọ̀pọ̀lọ́ kẹta wọn ní àlọ́ rẹ pé tẹ̀tẹ̀ rẹ gbàgbé pípé làtẹ́lẹsẹ̀ rà tọrọ ẹ̀ lójúdé. sàkẹsẹ márùn náà lóbi rondo òrìṣàkè ló bọ́ máa kẹsẹ márùn dóòlù alófisà ajáfájá tẹ̀ torí gbígbó pajá tẹ̀ torí kíkàn papò ẹgbà ńlá ló kọ́ wọn pórí àyànmọ̀ kan ló kọ́ àpilẹ̀ lẹ́ orítàgé báyìí ní sánmà jẹ́ ọjọ́ òkú báyìí kúbà ìlòlú ti fẹ́fẹ́ tilẹ̀kùn ojú wọn ògbólógbò ẹ̀yẹlé ní forí paná babaláwo tí ń dúbí òjò bí òjò oníṣègùn ní dúdú àgbọ̀rọ̀dù bí àgbọ̀rọ̀dù adé àfẹ́ àjọ ọmọ ajá balẹ̀ òkú sẹ̀rú sẹ̀rú ọ̀rọ̀ ẹ eh, ìyá wa. adúpẹ́. ṣé gbogbo tí mo ṣàlàyé pé kẹ́ ẹ ṣe lẹ ti ṣe. bàbá kò sí nǹkan tẹ ní ká ṣe tá a ti ṣe. tẹ́ ẹ bá ṣe ilẹ̀kùn sí fún un. ilẹ̀kùn wo. ilẹ̀kùn kú. Ah, ah! ẹ má sọ ohun tí ò ṣe ilẹ̀kùn wèrè wo ló ń ṣí bàbá. Ah! bàbá ẹ wò nítorí ọlọ́run ṣé mọ̀ yín pé ilé agbára níbí adẹ̀mọ̀ yín lálágbára ká tó débí báyìí ni ṣé rí tí ikú bá bọ̀ lásán ẹ má ẹ divert ẹ kó má mọ ibi tẹnu ọ̀nà yín wà ilẹ̀kùn yẹn ò gbúdọ̀ ṣí nítorí pé kí ni mi ò gbúdọ̀ fojú sunkún ọmọ bàbá. ẹ má pe fálẹ̀ kékeré má pe sùn lọ́dàlẹ̀ òun fálẹ̀ ló foríjàlẹ̀ agbọ̀n ó sì dẹ̀nà kóríjà agbọ̀n. bàbá dàbí pé bàbá gbọ́ pẹ̀lú bá a ṣe ṣàlàyé tó látà èèyàn ló bàbá ti dàgbà bàbá yìí ti dàgbà gbogbo àṣẹ nǹkan tí mò ń ṣàlàyé fún yín òye yín ṣé ẹ lórí burúkú ọmọ yìí olórí burúkú ọmọ òfò ọmọ játijáti ọmọ lásán ni bó ṣe ń gbọ́ yẹn gbogbo ọkùnrin tó bá ti gorí ẹ̀pọ̀ta bàbá ni wọ́n bá ṣe ń pẹ̀lẹ̀ báyìí wọ́n ń gbàbẹ̀ dọ́rùn rẹ̀ lọ́lọ́run náà bá kì mọ́lẹ̀ ló bá rí ha òun ló fẹ́ fi di háì kó tó wádìí pé ikú máa wọlé ilẹ̀kùn máa tì òun la ṣe sáré débí. tí n bá fẹnu gómìn fún jẹ ẹ má jẹ ṣùgbọ́n tí n bá bá yín sóòótọ́ ọ̀rọ̀ kẹ́ ẹ gbà mo ṣàlàyé ohun tí bẹ lẹ́yìn ọ̀fà òjòjé lọ ẹ ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi waru ọwọ́ kó ṣàlàyé ohun tó fà tó fọwọ́ ara rẹ̀ sí ẹbí ṣàlàyé. ẹ ǹ bọ̀dá máa ń lè ẹ ṣúra ó mọ ohun tó ṣẹlẹ̀ báyìí ọkọ ṣàlàyé fún mi tell me everything ilé awo la wà yìí ẹnu awo dẹ̀ máa ń ṣe kíni ó máa ń wo ni o kò sẹ́ni kankan tó máa sọ kankan i won't tell anybody ẹ àwọn náà. ẹ ṣàlàyé ẹ kò sákòókò ló fẹ́. ọkọ mi just tell me everything just talk please. tí mo bá pè ẹ́ bóyá wàá lè bá mi wá solution sí. What is it? Mom, see me. Nikin, get married. Get a lady. Get a woman. And for me, I don't even have that kind of time. Mi ò ráyè gbogbo rọ̀bọ̀ rí bẹ́yẹn. So I'm so so confused. I don't know what to do. Um, Yomola. ṣé o ti rí obìnrin tó wá fẹ́ mú lọ lé mi àbí kí ni nǹkan tó ṣẹlẹ̀ gbọ́wọ́ I don't understand. ṣé bíi pé mo ríyàn náà bá um, ẹni tí mo rí inú lè mọ sí mi náà ni. very good ibi tá a fẹ́ gbìyànjú sí ó bí ti lálẹ́ wù bẹ́ẹ̀ ah, kí wọ́n ní wàhálà táwọn bá kiri. she's married she's marriage wọn àtọkọ ẹ̀ lọ́jọ́ ń gbé nílé. and the truth is um, so falling in love with this man. Is he one confused? Eh, so yeah, what do you want me to do? What do you want me to do about it? Mo mọ̀ pé tó bá ti dirú iṣu báyìí, mo mọ̀ pé specialty ẹ̀ So I need you to crack your brain and give me an idea on how to get hold of that lady. your clothes? No religious. Hello, hi, that's all. Okay, very good. Shuri, we ní two formats nílẹ̀ báyìí. But the first one is <clears throat> we money? ní my clothes? By the way. Yes. Tó bá ti close pẹ̀lú ẹ̀, kò ṣe just close Oh ẹ máa máa ṣe ọ̀rẹ́ wọléwọ̀dẹ̀ tó jẹ́ wípé o máa tún máa máa wá lọ sí ọ́fíìsì ṣe mọ̀ pé wò níṣẹ́ amẹ́ríkánà ni ẹ tó bá ti ń wá dé ọ́fíìsì every time I believe in pé òun ti rí èèyàn gidi that is not where I'm going ṣe tó bá dé ọ́fíìsì yẹn wà á tún wá make friends pẹ̀lú kan lára àwọn colleague tó wà ní department títí ẹ̀ gángan ni o ìyẹn dúró bẹ́ẹ̀ mo fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀ ṣé pé tí ọkùnrin bá wà tó bá ń ṣiṣẹ́ tó ń pawó tó ń fowó ọbẹ̀ lẹ̀ nílé déédéé tó ń ṣe bí ọmọkùnrin lólé ṣé pé inú obìnrin á máa dùn ọjọ́ tí ìyẹn bá stop kí ló máa ṣẹlẹ̀ rẹ̀ mi. The love will somehow go down to depreciate. That is where I'm going is where I'm going. bọ̀bọ̀ machinery yẹn òun la máa lọ. tá a bá ti lo bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ yẹn ló máa ṣe àkóbá fún ọkọ lédi yẹn níbi iṣẹ́ tó bá ti ṣàkóbá fún iṣẹ́ máa bọ́ lọ́wọ́ ẹ̀ tí iṣẹ́ bá ti bọ́ lọ́wọ́ ẹ̀ oúnjẹ ò ní lọ déédéé nulẹ̀ nǹkan ò ní rọgbọ mọ́nu ilé fún àtìyàwó ṣùgbọ́n kí ìjà máa bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì ìwọ ọmọ adi good samaritan wà máa yàwó fún yàwó ló máa máa yàwó fọkọ wà máa náwó sáwọn méjì lẹ́nu wọn àti rí ẹbí good samaritan. adolówó ah. <laughs> tó ń fowó ṣàánú. ṣé yẹn ń sìn tó bá yá ọ̀rọ̀ ọkọ àtìyàwó kò ní yíra wọn mọ́nú ilé ṣùgbọ́n pé owó tí ọkọ filẹ̀ nílé ìyàwó tí ń ní times two ẹ̀ lọ́wọ́ kò ní láṣẹ dáadáa mọ́ ṣé yẹn ń sìn so tí ìjà yẹn bá ti ń ṣẹlẹ̀ tó bá yá ìyàwó wa máa máa pè ẹ́ ò ní ò ní ní wàhálà kankan láti ṣe rárá àmọ́ ẹ wo bí ọmọlá mo fẹ́ rí yín jàre ọ̀rọ̀ bàbá ìlú tiẹ̀ ti wá sùn mí báyìí a ah, máa ní mí lára a máa ṣe gbá a máa ṣàwó tún ní kí n tún lọ máa wówó ọbẹ̀ ah, ẹ wo èmi ò tiẹ̀ mọ̀ kọ́ ti máa ṣe báyìí o ṣorí tó bá ti gbé dé yẹn tó ti gbé wá fún ẹ dé yẹn ah, ó máa wà neutral ni kò kí ṣe kó fẹ́ fọ̀ sí ẹ fúnra ẹ ló máa fi awá rẹ tó kún bọ́ra ẹ lọ́rùn wàá kò jù sí ni wàá gbá bọ́ọ̀sì post straight ni níbi òkè ẹ̀rọ kò sí problem wàá pẹ̀ tiẹ̀ wàá yọ̀ ọmọ ní day one ò ní ṣe kankan fún ó ti yẹ àtúnwà ọ̀rẹ́ mi jẹ́ ká fi mọ bẹ́ẹ̀. o ọ̀rẹ́ mi díẹ̀ ló pín sinimá. ó ti so ẹni tí mò ń try explain fún ẹ ọ̀rẹ́ mi tí mò ń ṣàlàyé so can you explain situation fún ẹ. ah ayé máa ní ká o. Um, nothing to write them about. ah ẹ̀gbọ́n wọ́n ti pa yín sáyé jìnnà wọ́n ti bẹ́ orí yín jìnnà jìnnà jìnnà jìnnà sẹ́yìn. Um, ọ̀rẹ́ kí lorúkọ máà nìyẹn náà. Um, Damola yà colleague mi ni. Damola ah máa yàn ń ṣèyàn kò ń ṣèyàn lóhùn rárá bó tilẹ̀ nǹkan mọ̀ this guy i'm talking about we do business together she get petty petty business ló máa ń mú wá sí company yìí tẹ̀ máa ń rò pé bóyá ẹ ti rí big job i'm very sure pé tí company yẹn bá bàjẹ́ táyé company yẹn bá bàjẹ́ tán ó máa affect yín. ṣẹ́rí lọ́wọ́lọ́wọ́ báyìí mi ṣe ń ba yín sọ̀rọ̀ mi àti à ń ṣe under g business kan àtòkè ló ti wá ìjọba òkè federal government federal government ló níṣẹ́ yẹn mo dẹ̀ ṣúọ̀ pé kò ní ever gbèdé company tó ló ti ní court tó máa gbà this guy collect billions kò gba million billions ló ń gbà ẹ wo bẹ́ẹ̀ ṣe wà look at yourself A handsome a fine lọmọkùnrin i'm very sure pé ẹ ní mọ́tò torí tẹ bá ní mọ́tò bẹ́ẹ̀ ṣe cross suit yẹn kọ́kọ́rọ́ mọ́tò á tẹ̀lé cause mo mọ̀ kẹ́ máa ń ṣàkọ gan look at look at it ṣé life nìyẹn kí ọkọ máa bẹ orí olórí sẹ́yìn ẹ̀rùn kíkà ló ń ṣe fún yín yẹn ẹ̀rùn yín làágùn you're not living you're not living a good life. at all. tora Mora, then mo mú yín gẹ́gẹ́ bí ni mo ṣe ní kọ́ rẹ̀ mi yìí explain situation i can't keep seeing you looking like this and then Mama wò pé ṣe ṣe ayé this is not life. no it's not. you need to you know kéèyàn bara rẹni tó ń ba ayé èèyàn jẹ́ nínú kéèyàn ba ayé ẹni yẹn jẹ́ fúnra rẹ̀ káyé tòun tó bàjẹ́ finally so if you don't. no no no ẹ right mo mo mo mo mo mo I thought as much ẹ ti rí aláàtìṣe yín ni kó má ti ṣàrẹ òótọ́ ọ̀rọ̀ tèmi fi ó pé mo yẹ mu yín lọ́rẹ̀ẹ́ kó má dàbí pé kìíní we can't continue living like this so àwa tó rí iná. ṣàǹgbá ti fọ́ sẹ́yìn náà rí ṣàǹgbá mi fọ́ mi ọ̀sẹ̀ mọ́ tẹ̀lé sẹ́yìn náà rí sẹ́yìn wọ́n iná wá sẹ́yìn. ó kò kú nìbọn ró ó sì kú kò tí ì ṣàlàyé kúlẹ̀kúlẹ̀ rẹ̀. okay um, my read that here is your mother. I am here with you always. Kò sí nǹkan tó lè ṣe, kò lè dùn mí, kò lè ta mí lára. I will still be happy with it. So tell me, what was that thing you do again? The second one. Demola, please talk. Okay. Abusi ah. yín kò, ó ká yín yẹn lẹ̀ lọ́ bá wọn nígbà tán wà ní US ìgbà tó wọn dẹ̀ sí around àárí break light yín wọ́n ti dé ń sìn lẹ́ ń ṣe pínpínpínpínpínpín. sori um, àbúrò sori time tó ń sọ yẹn ó yẹ kí n lọ sí America. ìgbà tí mo book ticket mi by the time tí ma fi dé airport aeroplane bá já mi lẹ̀. wá tètè lọ síbi tí mo ń ṣe rẹ̀ ṣọ wà létí ti padà wá gbé mi. bá a ti dọ̀rọ̀ fàájì náà lè máa ń cut me off. We'll take your eye on what? <laughs> Don't worry, I'm sick. This is our second machinery. Ṣeré fún tó ń application kan wà lórí ẹ̀ tá a máa lò. A máa gba fóònù ọkọ, a dẹ̀ máa gba fóònù ìyàwó phone number àwọn méjèèjì i'm very sure pé wà nítọkọ application yẹn la máa fi set boys obìnrin sí títí ọkọ mi ò mọ̀ bóyá ò ń fẹ́ ti set ẹ̀ a lọ wá ohun indian tó dùn tó wà òkè tó yẹ a máa set ẹ̀ sí english òun la máa fi bá ọkọ sọ̀rọ̀ tábà ti pè é ìyàwó náà same thing àwa àwọn ọkùnrin kan tó wà òkè bí americana kan bí irú tiẹ̀ báyìí ṣó yẹ tó wọn ẹ make sense ọ̀ka má jẹ́ ká lọ america jẹ́ ká lọ saudi saudi arabia ṣe mọ̀ pé òyìnbó tí wọ́n tún yàtọ̀ sí ti america you know ṣorí òyìnbó yẹn la máa lò tàbá ti wá lò fún ìyàwó ọkọ á gbé tíyàwó ìyàwó á tọkọ ṣe mọ̀ ilé aláyọ̀ ti di ilé ẹkún báyìí ilé yẹn ti bàjẹ́ ní ayé ayé ayé àwọn méjèèjì ti bàjẹ́ nìyẹn and i'm very sure pé tá bá ṣe bẹ́ẹ̀ ìyàwó ló máa gbé kọ́ yẹn. ok fine kí wàá ní ọ̀rọ̀ gangan gangan tí mo máa sọ tó máa fi dá lẹ́yìn lọ. thank you very much ṣorí dialogue yẹn. ohun wá mi ò tó. bàbá bíbá yìí náà. Báwo ni sure. Yeah, good. Um, all right. Ibi táwọn ládé yìí. Okùnrin abẹnú gọ̀ǹgọ̀. Ohun tó gùn gùn gùn gùn tí ò lópin. rí bó ṣe rọra kéré mọ́ ẹ nǹkan tó kọ́ máa ṣe sí ọkàn ṣe lẹ́ẹ̀mẹ́ta tó bá ti ṣe àhà lẹ́ẹ̀mẹ́ta wà á dárúkọ dára sí mi sí tó bá ti dárúkọ dára sí mi sí wà á ní dára sí mi èmi Ọmọlá gbogbo nǹkan tí mo bá ti fẹ́ ni kò máa bá mi fẹ́ ìfẹ́ mi kò máa jà rọ̀yọ̀rọ̀ lọ́kàn tó bá ti wí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti dàṣẹ àṣetùmọ̀ kò jù bẹ́ẹ̀ wọ́n ti rí. Thank you. So I'm just gonna say all of as in gbogbo nǹkan tó sọ yẹn I will say it right. Oh my goodness. Owó yìí fún òyìnbó lé má sọ òyìnbó má bàa jẹ́ fún mi for God's sake ó ní òfòyìnbó lè sórí gbogbo nǹkan tó máa sọ sí yorùbá ni kò sọ kó lè lọ direct direct ní màdà bí ìgbà téèyàn kan ìṣó ìṣó bí abi six feet ìṣó kéèyàn gbá mọ́ nǹkan ó máa wọlé lọ ni kò ní kò ní padà sẹ́yìn mọ́ bó tó bá ti ń fòyìnbó mix yẹ ó máa bàjẹ́ o. I, I won't mix it. Yorùbá náà ni màá sọ fún ẹ. I will speak the language. Oh my goodness. Ah! mo ní ẹ má pè fáníkì ká má pè sùn lọ́dà ah, why now. why bẹ́ẹ̀ ni ṣe pọ̀ tó nílùú yìí why. Ah dúró yọmọlá bí obìnrin ṣe pọ̀ tó láyé pẹ̀lú gbogbo bí mo ṣe bá ẹ sọ̀rọ̀ tó yọmọlá ṣó dáa ṣó yẹ kó rí báyìí lẹ́gbẹ̀rún ọ̀rọ̀ tí mo fẹ́ gbọ́n ẹ sọ. ṣe wá ní tó ṣẹlẹ̀ báyìí ìyá wa ṣe rántí ìkìlọ̀ kan tán kì í sẹ́yìn lọ́jọ́ tó ti pẹ́. ìkìlọ̀. àbí. dára sí mi ọkọ mi olùwàkẹ́mi ìfẹ́ kẹla etí yín méjèèjì báyìí kẹ gbọ́ ìkìlọ̀ tí fẹ́ fún yín yìí o nídìílé wa ṣé ń gbọ́ ọkùnrin tó bá ti jábàálẹ̀ yín òun lẹ gbọ́dọ̀ fẹ́ o àyíbámọ̀ lọ́jọ́ iwájú bóyá nǹkan kan ṣẹlẹ̀ láàrin yín ẹ fẹ́ra yín mọ́ kò sí fífẹ́ mọ́ rárá láàrin yín ẹ gbọ́dọ̀ padà wálé tòró ní ètùtù a gbọ́dọ̀ ṣe kó tó di pé ọkùnrin míì lè gun àyà yín o ṣé ń gbọ́ báyìí tòró léwu ó lè lẹ̀mí lọ o ṣé ń gbọ́ báyìí ti fẹ́ bá yín sọ. àti òun. Baba, now at this point is the solution solution to this problem solution to keep it quiet solution to bring him back to life. solution to make everything well again bá So sọ fún bàbá ní yorùbá. ó ní kí ni kí ni kí ni ìtú kí lọ́nà àbáyọ kí la máa ṣe sí. ọ̀nà aṣọ ọ̀bọ ọmọ yẹ mọ́ o ọmọ yẹ ti rìn wùwù wọjà. ẹ ọmọ yẹ kẹ ẹ wọ ẹ bá parí ọmọ yẹ mo mọ orí ọmọ yẹ ọmọ yẹ kọkọ orí ọwọ ọjà mo sọ pé ẹ bàbá ẹ bá yẹ kọ́ bá yẹ wọ ìwọ bàbá àìmọ yẹ ọgbọ́n orí ọwọ ẹ jẹ́ kí ọmọ yẹ tèmi fúnra rẹ kó rí ìwòkọ mi bí bàbá èmi ní ká ẹ jẹ́ kí ìwòkọ ah. ẹ wá ẹ gbọ́n yẹrì mami bàbá yìí tẹ̀ tọ́. àgbàdo ọlọ́gìn ní àgbàdo ayé ẹni wọlé ayé ẹni wọlé ilẹ̀kùn ti sí. yabala mami yaayi sọ mu sọ papa jọbọlọ ọba kele ne ka jakila jọbọlọ mami bẹ mami sọ mu bi papa ti sọ dẹ a yàrá ne ta le fọwọ́ jẹ jọbọlọ yẹrẹ bọ jọbọlọ yẹrẹ bọ jọbọlọ yẹrẹ bọ bala tumada tumada tumada papa ti sọ mu papa ti sọ mu.